نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد قال الشيخ محمد بن عبد الوهاب رحمه الله الثالث من لم يكفر المشركين او شك في كفرهم او صحح مذهبهم كفر الله سبحانه وتعالى أثر صلاة فرج ومحمد صلى الله عليه وسلم هم أيوكا في علي لاتنو سرا في الكنين nàwákìdù alìsílám mélòó ni nàwákìdù alìsílám tí ó wà nínú tíra tí a ká yìí mẹ́wàá ká ní ó kọ tíra náà ìzákọ̀mọ̀mọ́ ọ̀sán àwọn serious student wà láàrin àwọn àyẹ̀kù ká serious ẹja jọyìn wọn ká náà serious serious student serious therapy kí ni nákìdù àkọ́kọ́ anákìdù awwal anákìdù sáàlì. جزاكم الله خيرا الناقد الصالح إليك من لم يكفر المشركين فهم من لم يكفر المشركين أو شك في كفرهم أو شك في كفرهم أو صحح مذهبهم أو صحح مذهبهم كفر كفر بل لم يكفر المشركين أو شك في كفرهم أو صحح مذهبهم كفر انظر جزاكم الله خير أطاع رحمه الله الشيخ محمد بن عبد الوهاب التميمي النجدي رحمه الله وني الثالث إن كان لك nínú àwọn nǹkan mẹ́wàá tí àwọn kẹ́kà fún wa tó máa ń ba ìsìláàmù jẹ́ òun náà ni wípé mẹ́lẹ̀ yòókàfíìr almushrikina ẹnikẹ́ni tó pèrè ní mùsùlùmí tí ò wá pè ní kèfèrí ẹnikẹ́ni tí ò bá ti pè ní kèfèrí almushrikina àwọn olùṣẹ́gun sọ́lọ́run kò pè wọ́n ní kèfèrí yẹn ni wípé ó sọ wípé wọn ò kí ń ṣe kèfèrí mùsùlùmí làwọn náà níbàámu sí nǹkan tí wọ́n ń sìn àwòṣẹ́kà sí kófòrìhìn abẹ́nikẹ́ni tó bá ń ṣe iyèméjì ìjẹ́kẹ̀fẹ̀ rí àwọn mùṣìríkí yẹn ni wípé kò sọ wípé kèfèrí ni wọ́n bẹ́ẹ̀ ni kò sọ pé mùsùlùmí ni wọ́n ó ń ṣiyèméjì pé wípé kò sí ìdánilójú fún ìyẹn mú wá mú kó síyèméjì ṣáka sí kúfúrihìm ó wá ń ṣiyèméjì lórí ìjẹ́kẹ̀kẹ̀rí wọn àwọn christian ah onígbàgbọ́rọ̀ làwọn náà àbíkẹ́kẹ̀rí ni wọ́n ní àfi lè sọ. So àwọn jíù ó ń ṣe iyèméjì pé ṣé mùsùlùmí ni wọ́n àfi kèfèrí àwọn abọ̀rìṣà ó ń ṣe iyèméjì ṣé mùsùlùmí ni wọ́n àfi kèfèrí àwòsọ ṣàṣàmẹ̀hàdàhùn abẹ́nikẹ́ni tó bá tẹ̀ wá rí pé ìlànà tí àwọn kèfèrí tí wọ́n rìn ìlànà tó dáa ni bí Islam ṣe dáa ìlànà tí wọn náà dà ọ̀nà kan ní ìsìláàmù tí yẹn fi lè wà lùjẹ́nà ọ̀nà ṣíríkù náà nìyí ìyẹn lè fi wà lùjẹ́nà ìlànà wọn dà ìròrí wọn dà ẹ̀sìn wọn dà ìjọsìn wọn dà ìwà ẹ̀sìn wọn ó dà ẹnikẹ́ni tó bá kó sí kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí káfárọ̀ ó ti di kèfèrí lẹ́ẹ̀kan sí àfa wọn ní àtàlẹ́kọ́ ó ní ẹlẹ́ẹ̀kẹta mẹ́lẹ̀m yóò káfẹ́rẹ́ mọ́ṣúrìkì ó lẹ́nikẹ́ni tí ò bá ti pè ní kèfèrí kòkò wọn ní kèfèrí yẹn ni àwọn tó kọ òfin tọlọ́run àlùmọ̀ṣúrìkì àwọn tá a máa ń pè ní mọ́ṣúrìkì yẹn ni gbogbo ẹnikẹ́ni tó ń bọ́ lọ́wọ́ orogún yálà ó ń bẹ nínú àwọn ọlọ́run bá náà alukur'an nínú ìjọ yahudi ìjọ nàkọ́ra àbí òkè ebe nínú ìjọ méjèèjì ó ń bẹ nínú ìlànà kan àbí kejì tó jẹ́ ìlànà ṣíríkù lòun náà ń ṣe káwárí mùsùlùmí kó máa sọ pé à ẹ̀rẹ́ nìyẹn o lọ́dọ̀ tòun o kì í ṣe kékeré ń sin ṣàngó. ṣùgbọ́n sin ọya ẹ náà à èmi ò lè pé ní kékeré o onígbàgbọ́ lòun náà èmi ò lè pé kírísítẹ́nì ní kékeré o onígbàgbọ́ làwọn náà believers ni wọ́n àwọn sẹ́kítà sí ìkópèrèhìn àtẹnikẹ́ni tó bá ń ṣe iyèméjì lórí ìjẹ́kẹ̀kẹ̀rí àwọn mùsùlùmí àwọn sọ́ọ̀ṣà ẹ̀mẹ́sì àtàhùn àtẹnikẹ́ni tó bá ń ṣe wọ́n pé ṣìrìkí ìlànà tó dáa ni káfàárọ̀ ẹni yẹn ti di kékeré èyí tí wọ́n fẹ́ ká dì mú nínú anáàkìdù àtàlẹ̀ nǹkan ẹlẹ́kẹ̀ẹ́ka tí máa ń ba ìsìláàmù jẹ́ òun náà lè àwọn èèyàn kan bẹ wọ́n lè lórúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ọkùnrin ń bẹ nínú wọn obìnrin ń bẹ nínú wọn ṣùgbọ́n látara ìkọ òfin tọ́lọ̀ fi rán anabi muhammad sallallahu alayhi wa sallam alukur'ani àti sunna àwọn sọ̀hún wọ́n di mùṣírìkì wọ́n di kèfèrí yálà wọ́n nígbàgbọ́ sí àwọn nǹkan míì táwa mùsùlùmí nígbàgbọ́ sí àbí wọn ò tiẹ̀ wulẹ̀ nígbàgbọ́ sí i wọ́n gba màlẹ́kà gbọ́ wọ́n gba àwọn ànábì gbọ́ ṣùgbọ́n wọn ò nígbàgbọ́ sọ́lọ́run bó ṣe tán àti bó ṣe yẹ àbí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run wọn ò wá nígbàgbọ́ sáwọn ànábì ọlọ́run bó ṣe tán àti bó ṣe yẹ bẹ́nikẹ́ni bá ti kọlù kan nínú àwọn nǹkan tí máa ń ìsìláàmù jẹ́ ìsìláàmù ti bàjẹ́ so àwọn ìran mùsùlùmí àwọn àpá àtúnwọ̀n sí méjì ìran alákọ̀ọ́kọ́ gbogbo ẹnikẹ́ni tọ́lọ́ bá fi pè ní kékeré nínú alukur'ani látara àṣesí rẹ̀ kò sí tá a máa pè é tó ju kékeré lọ nínú wọn níjọ yẹ̀wúdí àwọn apá kan nínú àwọn ọmọlẹ́yìn ànábì wa Mùsá àbáwọn ànábì Ìsírẹ́lì tí wọ́n kọ́ ń tọ́lọ̀ ìfẹ́ràn àwọn ànábì yìí sí wọn nínú wọn ìgbàgbọ́ kan bẹ tí wọ́n fi ìjẹ́ ọmọ ìjẹ́ bàbá wọ́n fi arákùnrin kan ti sọ́dọ̀ ọlọ́run wọ́n pè ní Uzair ọlọ́run ni wọ́n ní Uzair zu ẹ̀bẹ̀lọ̀ náà wọ́n ní Uzair zu pé ọmọ ọlọ́run ọba ni. bẹ́ẹ̀ náà ló ń bẹ lọ́dọ̀ àwọn nàṣọ́rọ́ àwọn kìrìsìtẹ́nì àwọn náà fi ọmọ ìsọ́dọ̀ ọlọ́run wípé ìsá ọmọ ọlọ́run ọba ni. ìbẹ̀ nínú ìran nàṣọ́ra tí wọ́n gbà pé ìsá gangan tiẹ̀ lọ́lọ́run. ọlọ́run Allah subhanahu wa ta'ala ti ń gbogbo wọn ní so gbogbo ẹjọ́ náà bá ti tẹ̀lé nínú al àwa mùsùlùmí. kò sí ń tá a máa ṣe ju wípé ká fẹ́ ní ẹ náà ní kèfèrí lọ. bẹ́ẹ̀ náà ni tọ́lọ́run bá ti pe ìran iṣẹ́ kan ní iṣẹ́ kèfèrí ẹnikẹ́ni tóun bá wá rí iṣẹ́ náà gẹ́gẹ́ bí ìlànà tòun tóun ó fi máa sin ọlọ́run òun tóun ti di kí ni kèfèrí ọlọ́run ní làkọ̀dé káfàrọ̀ lẹ́bí ìnà kọ́ọ́lù ìnà lọ́ha. ثالث ثلاثة وما من إله إلا الله ọlọ́run ní ẹ̀rí gbogbo àwọn ọlọ́kùnrin lóbìnrin tí wọ́n sọ wípé ọlọ́run ọba allah sáálísù sàlẹ́sàtì òun ní ìkan nínú mẹ́ta àtẹ̀sílẹ̀síyà táwọn ilé pè ní trinity the god the father they got the Son, they got the Holy Spirit. So mẹ́ta lọ́kàn nìyẹn mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìyí wọ́n jẹ́ yẹn ọ̀kan ṣùgbọ́n kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà the God the Father. ọlọ́run akọ́ fẹ́nikẹ́ni tó bá sọ pé òun ọlọ́run ọba Allah táà lè tó òun ní ìkẹta sàlátàtì ìkẹta àwọn ti di kékeré. tó àwọn tó náà bá sọ pé wọ́n ti di kèfèrí yìí tó ń wá ní à lọ́dọ̀ tó ń wo wọn ò kí ń ṣe kèfèrí o because àwọn náà nígbàgbọ́ onígbàgbọ́ náà làwọn náà mi ò lè fún wọn ní kèfèrí o tó apẹ́rẹ́ lélẹ́yìí tó gbogbo ẹnikẹ́ni tó bá ti dájú kó ti di mùṣírìkí ẹlẹ́bọ ẹni tó ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run àbó ẹni tó ń sin nǹkan míì papọ̀ mọ́lọ́ a máa ń pè ní alimushirik ẹni tó gbé ẹ̀tọ́ ọlọ́run lọ sọ́dọ̀ kan nínú àwọn ẹ̀dá ọlọ́run a máa ń pè ní mushirik tí wọn tó wọn ò ní pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ní kèfèrí á rí pẹ́ nìyẹn kọ́ ó ti tako alukur'an ó ti tako ọlọ́run òun náà ń kọ́ yóò bá wọn lọ òun náà ti di kèfèrí láti máa mọ̀ yìí pé ọlọ́ba Allah subhanahu wa ta'ala ẹbọ ṣíṣe kò fi báyàn ṣeré bí ẹ bá wó sùsùn tó yọnu sí ẹbọ táwọn èèyàn ń ṣe òun náà ti di ẹlẹ́bọ ọlọ́ni wọn náà kọjú kó wọ́n ṣìyà ilayka ọlọ́ni wọn Muhammad sallallahu alayhi wa sallam a ti ránṣẹ́ sí ọ a ti fún ẹ ní ìránṣẹ́ wọ́n ilẹ̀ lẹ́dí public bá a ṣe ránṣẹ́ sí àwọn tó wá síwájú rẹ nínú àwọn ànábì àtàwọn òjíṣẹ́ kí ni kan náà èdè ń pé a ti sọ fún wọn náà o bá a ti sọ fún àwọn tó wá síwájú rẹ o kí ni kan náà la'in ashirakta tí wọ́n Muhammad sallallahu alaihi wa sallam tó bá fi lè gbóhùn ọlọ́run bá wọ́n orogún la yahbatanna amaluk gbogbo iṣẹ́ rẹ yóò bàjẹ́ iṣẹ́ rẹ pátápátá iṣẹ́ ìgbàgbọ́ ni iṣẹ́ ìjọsìn ni iṣẹ́ ìwà ni iṣẹ́ gbogbo iṣẹ́ pátápátá ló bàjẹ́ láyé níbí wà yìí yóò di òkú tùfẹ́tẹ̀ yóò di eruku tí atẹ́gùn ó gbé dànù wọlé ẹsẹ̀kù nẹ́mínẹ́mínẹ́ lọ́kàn fèrè tó bá tún wá dé sẹ́lù kìí ẹ̀ mọ̀ ìwà ànábì ó tún ọbẹ̀ nínú àwọn ẹni òkò ó tún ṣòkò náà torí pé kí ni torí pé òṣìṣẹ́ bọ̀. tó ló dá sí pé àwọn ànábì ọlọ́run gbogbo pátápátá wọ́n bọ́pá bọ́sẹ̀ kúrò níbi ẹ̀bọ. ẹ̀wà pẹ̀lú ànábì wa Ibrahim aleyhi salatu wa salam ọlọ́run ilà kọ̀dé kẹ́lẹ́ la kùn sí Ibrahim uswatun hasan. ọlọ́run ní ń bẹ fún yín àríkọ́sí dáadáa látara Ibrahim. إذ قال لقومه nígbà tí Ibrahim sọ fún àwọn ìjọ rẹ̀ àti àwọn tó wà pẹ̀lú rẹ̀ pé a inna bura'ahu minkum àwọn ò bá yín ṣe bọ́ ẹbọ lẹ́yìn ṣe àbá yín ṣe ẹ̀ ń sin òòṣà àbá yín sìn ẹ̀ ń sin ìràwọ̀ àbá yín sìn ẹ̀ ń sin òṣùpá àbá yín sìn ẹ̀ ń sin oòrùn àbáyín sí ẹ̀ ń lo ọpọlọ ẹbí ń bẹ̀sìn ọlọ́run ọba àtẹ̀lé yín ọ̀dùnbàdà sì báyìí dáná wà báyìí náà fún àlọ́gbọ́ọ̀rù abàdà ṣáṣá tùmínú bìnnà wàṣdà. àrẹ́gbẹ̀wá Ibrahim alayhi salatu wasalam ó ní ọ̀tá ti bẹ̀rẹ̀ láàrin wa sí yín ìkórìíra ti ń bẹ láàrin wa sí yín àníyọ́nú sí i láéláé àyàgbà tẹ́ ẹ bá tó ń sin ọlọ́run ọba àlá nìkan ẹ bá tó ní mọ́ nìkan lọ. àlejò wa isa alayhi salatu wa salam ó ní yá bani israel ó lẹ́yìn ọmọ israeli rìbútù lọ́ọ̀hà ẹ̀sìn ọlọ́run ọba allah rabbi wa rabbakum ọlọ́run ọba tèmi ni òun náà ọlọ́run ọba ti yín innahu man yushrik billah ẹnikẹ́ni tó bá ti lè bọ́ lọ́wọ́ ọba wa orogún faqad harrama Allahu alayhi al-jannah ọlọ́run lọ́wọ́ ọlọ́run bá fi ṣe léèwọ̀ fún kò lè wà lùjẹ́nà wàlẹ́ ọ̀nà wàhù náà ibùdó rẹ̀ òun náà ní ikú òun ní inú náà inú náà ni ìpadà sí rẹ̀ wàlẹ́ lè gbọ́ lè ní ilẹ̀ mi náà sọ̀rọ̀ ọlọ́ni ẹ̀ mọ̀dájú kò sí ìrànlọ́wọ́ kankan fún gbogbo àwọn tó bá bọ̀ wọn náà bá wà orogún èyí ni ọ̀rọ̀ tí ànábì wa Ìsá káńpẹ̀ ní Jésù alayhi salatu wa salam tí ó sọ nínú sọ́kùnrin máa ń dà ọlọ́run mọ̀ bí èrè sí ìwọ Ìsá àǹtà kúlta lè náà sí ǹjẹ́ wọn ló sọ fún àwọn ènìyàn ìtàkìdúwù ní ẹmú èmi Ìsá èmi Jésù àti ìyá mi àwa méjèèjì ìlà àyè nínú ìjùlọ ẹmú wa ní ọlọ́run ọba yín tẹ́ ẹ mọ jésù fún yàtọ̀ sí ọlọ́run ọba Allah anábìwáyé tó mọ wá sọ báyìí pé subhanaka mímọ́ fún wọn ọlọ́run ọba tí ò lábàwọ́n ọba tí ò ní àkẹjẹ́ mẹ́rẹ̀ kúnnù ní kò tọ́ sí mi an àkúlẹ̀ máa lè sẹ́lẹ̀ ibi ṣàpọ̀ kí n máa sọ ní kí ni tó ní kí n sọ ní tí èso òdodo fi mọ́ wá gbọ́ mi kì í sọ. ń kó ń ṣe ń ṣòwò ìbáṣepé tí mo sọ fún wọn lò kọ̀kọ́ ní àlèmíta ìwọlúwa ó mọ akẹ́kọ̀ọ́ sọ pé kí wọ́n mú mi ní ọlọ́run the god the son ìyá mi the god the mother kọ̀kọ́ ní àlèmíta ó mọ sálámù máa fi nàfi wọ́n mọ sí ń bẹ lórí ẹ̀mí mi wàlá àlámù máa fi nàfi èmi ò mọ sí ń bẹ lórí ẹ̀mí rẹ̀ wọ́n innaka anta allamul ghuyub ìwọ lọ́ba tó onímọ̀ pọ̀pọ̀ máa qultu lahum ìmọ̀sán kankan fún wọn illa ma amartani bi tó ju tí olúwa nípa mi láṣẹ ṣe sọ fún wọn lọ kí nìkan náà a ní ibùdó lọ ariwo tí mo pa ní pé ẹsìn ọlọ́run ọba ọ̀la nìkan ṣoṣo rọ̀bí wà rọ́bàkùn òun ni ọlọ́wọ́n ọba yín òun ni ọlọ́wọ́n ọba tèmi náà. وكنتم وكنت عليهم شهيدا ما دمت فيهم èmi sì jẹ́ ẹlẹ́rìí lórí nǹkan tó ní máa sọ fún wọn láàrin ìgbà tí mò ń bẹ pẹ̀lú wọn. fàlámà kàfáìtà ní ṣùgbọ́n nígbà tí ó padà pa mí nílé ayé ọ̀rọ̀ àlùkẹ́ àmọ́ eléyìí o ànábì wáyé tó ti kú báyìí o yóò padà tó wá sí wá sí fún wọn o lórí la ilaha illallah ṣùgbọ́n ọ̀rọ̀ àlẹ́kẹ́ àmàlélé yìí tí ó sọ níwájú ọlọ́run fàlàǹtà wa fẹ́yìntà ní nígbà tó wá padà wá pa mí kúńtà á ń tẹ̀wọ̀ pé bá a rẹ̀ ń lé ìwọ tí wọ́n ṣe lẹ́yìn ikú mi ní ìmọ̀ wà á ń tà àlàáfún lè ṣe ń ṣẹ̀yìn gbogbo nǹkan ni wọ́n lọ́wọ́ bá jẹ́rìí ẹ̀rí so bóun ló ṣe wá jẹ ẹni kó ṣe máa pẹ̀lẹ́ ní mùsùlùmí tó máa sọ pé àwọn christian yẹn believers làwọn náà onígbàgbọ́ òdodo ni wọ́n àwọn jews yẹn believers ni wọ́n àǹtí kan wà tó lọ láyé nísìnyí tí àwọn àwọn alágbára ilé ayé tí wọ́n gbé kalẹ̀ kódà wọ́n ti ń lò lọ́pọ̀lọpọ̀ yunifásitì ẹ̀rí ní ẹgbẹ́ ti first degree kò sí ni tó lọ ṣe religion islamic studies àbí christianity kódà kó lọ ṣe ifá wọn kọ wọn ń pa àwọn ẹ̀sìn kan wọn fún wọn ní abrahamic faith abrahamic faith náà ń tò wọn. ó ní àdáwàtú al-ibrahimiyya náà ń pè lárúbáwá wọ́n wá ṣa àwọn ẹ̀sìn mẹ́ta wọ́n sun wọ́n pọ̀ orí ẹ̀ ni wọ́n ń pè ní ṣèwárù ṣèwárù àdìní religious dialogue interreligious dialogue kọ́ọ̀sì kan ní lọ́tọ̀ bí ẹ bá lọ sí yunifásitì lọ sí religion so yẹn ni pé mùsùlùmí àti kìrìtẹ́nì àti jíù gbogbo ọ Ibrahim ló dá gbogbo akalẹ̀ káàsì ti dára gẹ́gẹ́ bí ọmọ ìyá kan náà ẹ̀sìn kan náà ní gbogbo ẹ̀ ṣùgbọ́n sọ fẹ́ nìkan pé tó ń ṣe ó rọ́ọ̀nì wọ́n lè sọ pé tí wọ́n ń ṣe olóráìtì gbogbo yín ẹjọ́ ráìtì ni gbogbo yín ẹjọ́ ní rọ́ọ̀nì nínú tẹ́lí ìpètò yìí àwọn UN wọ́n gbà wọ́n gbà wọlé ó wá di ti àwọn UNESCO àwọn tó rẹ́jú sí ètò education láyé táwọn náà ń tẹ̀lé káàkiri kò sí yunifásitì kan ní nàìjíríà àwọn àìsí òkè tó lò kò sí seven smart tax náà bó ṣe doctorate náà kò sí ìjọba gbé káàkiri náà nìyẹn bẹ̀tì tí nàìjíríà ti yàtọ̀ díẹ̀ àbí ilẹ̀ yorùbá tó fi yàtọ̀ díẹ̀ ní pé ẹ̀rí pé ẹ̀sìn abọ̀rìṣà kò sí nínú wọn ẹ̀sìn mẹ́ta ló ń pè ní abrahamic faith islam christianity judaism ṣùgbọ́n tán judaism ò bẹ́ẹ̀ sí nàìjíríà kò dẹ̀ sílẹ̀ yorùbá àwọn yòókù àwọn kúkú wá fi ẹ̀sìn abọ́rìṣà wọ́n fi replace ẹ̀ tó bá ń sọ dialogue ní religious dialogue ní nàìjíríà pé káàmù ká fẹ́mẹ́sì ká gbọ́ra wáyé ká ṣọ̀kan ẹ̀ báwo ni kò ṣe wáyé láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì àti àwọn éèpàrìpà so ẹni tí ò bá alágbọ̀ọ́yé tó ń nà dáadáa kó tó lọ bí yunifásitì tó bá dé tó lọ sọ́ọ̀dì religion tó lọ sọ́ọ̀dì irs tó bá fi lè dé kò ní rí aburú nínú tí ń bẹ nínú christianity bẹ́ẹ̀ ni kò ní rí aburú tó ń bẹ nínú ìtànkù ní acr african traditional religion yẹn ló pè yẹn religion ló ń so torí pé ẹ máa ti interreligious dialogue religious interlocution ẹ ti ṣe papọ̀ ẹ kàn rà fún abẹ́rẹ́ ni tó mọ wà níbi tí wọ́n ti ń pọ̀pọ̀ àníkílẹ̀ lè ń bẹ̀ á àkọmọdé kàrà wa kò sí yé àwọn òkà àyẹ̀ ìjà àmọ́ kò sí bẹ́ẹ̀ Islam ní Islam kèfèrí ní kèfèrí. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين إسلام نية gbogbo àwọn fásitì irú àwọn súra báyìí wọn máa ní kẹ mọ kó tiẹ̀ kẹ máa lò ó wọn kò kíní kan ní wọn share values wọn kò ní share values kò sí share values lọ́dọ̀ àwọn religious dialogists òní wípé kí ni ń bẹ nínú Islam tó wà nínú Christianity tó sì ń bẹ nínú ẹ̀sìn ẹlẹ́bọ wọ́n ní tó ń bẹ yẹn òun náà ni ká fi máa bára wọn sọ̀rọ̀ torí pé nǹkan ẹ ló lè mú ìfọ̀kànbalẹ̀ báwùjọ kí ni ń bẹ Islam kọ olè jíjà kristẹnti náà kọ ẹsìn ẹlòṣà náà kọ kí ni bẹ òdodo islam sọpọ́tì ẹ̀ àwọn ẹ̀sìn méjì yòókù náà sọpọ́tì ẹ̀ wọ́n á láwọn orú nǹkan bẹ́ẹ̀ òun ni ká máa sọ ní mọ́ṣáláṣí ká máa fi wá àfikún yín níta gbangba ká máa sọ uncommon values point of differences oníkókè ibi tí islam yàtọ̀ sí kíkẹ́ ẹ̀dùn wọn ni ká máa sọ nípa yìí pé àwọn yẹn ló ń pa tẹ́rọ́rìsì eléyìí tá à ń sọ yìí ọlọ́run ló mọ èèyàn tó ti sori burúkú látara tẹ́lẹ̀ nínú ọdún kò gé gé ẹ̀kọ́ àtàkàrà so láti mọ̀ mọ́ pé ntí àwọn àfa àwa nínú súnnà àwọn tó ti kú tipẹ́tipẹ́ nínú wọn ni àbáwọn tó ń bẹ láyé tí wọ́n ń sọ fún wa realities làwọn tó wọ̀nyẹ. so ẹ̀rọ kan tí àfa wa ń sọ lẹ́yìn yìí ó ní man lam yukaffiru ẹnikẹ́ni tí ò bá ti fi àwọn mùsírìkì ní kèfèrí àwọn ṣẹ́ka sí kókòrò yìí àbẹ́ni yẹn tí ẹ ń ṣe iyèméjì níbi ìjẹ́kẹ̀fẹ̀rí wọn àwọn tó ṣàkànnàdì habahom àbẹ́ni yẹn tí ẹ approve ẹ̀sìn wọn tẹ́sìn ni ẹ̀sìn tó dáa lòun náà bí Islam ṣe dáa òun náà ni ẹ̀sìn tí wọn náà dáa ọ̀nà méjèèjì máa mú ìwọ̀n ìjẹ́ nìyẹn kápá ẹni ẹ ti di kèké rí tuntun táwọn àpá tí wọ́n sọ òun náà lè léyìí láàfin ní fọwọ́ mú tó ń pè ní ṣerékù ìsìláàmù ò ní ká máa ra ọjà lọ́wọ́ kírísítẹ́n kò sí kò ní ká máa tajà fún ògún mẹ́fun ìsìláàmù ò ní ká máa tajà lọ́wọ́ ká máa rajà fún wọn kò ní ká máa jọ gbélé kò ní ká máa jọ rìn ní títì kó sọ́bẹ̀ islam ò ní ká parọ́ mọ́ wọn islam ò ní ká jí wọn nǹkan but at the same time islam náà fẹ́ ká establish pé kètè yìí ni wọ́n wọn ò kí ń ṣe believers wọn fi ṣe nígbàgbọ́ gẹ́gẹ́ bí kètè tí àwọn àwọn ìjọba ilé ayé ti gbà wọlé nísìnyí ni pé no ẹ mọ̀ pẹ̀ nìkan ní kètè rí ẹ mọ̀ pẹ̀ nìkan ní kètè rí tó ti yé kíkọ́ kẹfẹ́ ìgbẹ́ ní kètè rí yẹn nìyí ihun tóun náà tó ń ṣe tó ń sìn ìgbàgbọ́ lòun náà fi balò tó bìlíbà ni ẹnìkan pè mí jọkàn mo ní nǹkan tó kọ ní gúrúùpù kan tájọ wà ó ti pẹ́ ẹni ẹ̀kọ́ ní miniland ó sì islamic study ó ní christian ṣe di àwọn tó bìlíbà bìlíbà làwọn náà mo wá pè é má ti mọ̀ sí mọ̀ pè é ní tó ń sọ lẹ́nu gan ó wọ́n sì jí tó kọ lọ oríṣiríṣi wọn nígbàgbọ́ ìpàmọ̀lẹ́kà tí wọ́n bá síra gbọ́ àwọn ta ni ọlọ́run ní ní kíní ó wá tó ń jẹ́ gbogbo ẹ̀kú máa ń gbà ọwọ́ ti bẹ̀rẹ̀ yìí o ọwọ́ ti bá o mo á jù bẹ̀rẹ̀ kàtúkù tí ló wá lóde tó mọ̀ lọ chọ́ọ̀chì àbí tó ẹ̀kú ti tẹ́sí bí Islam náà ló ṣe rí kí ló dé nígbà náà tó mọ̀ lọ sí chọ́ọ̀chì kí ló dé mọ̀ lọ ó lóun ò lè lọ kí ló dé ṣèlú ìgbà náà máa ń gbé wọn ìjẹ náà ó láwọn tó bá ti wà ń bẹ̀ àwọn àgbàbẹ̀ wà ìjẹ náà àwọn táà ti wà nínú Islam àgbàdo islam wọ àjẹ náà mo ní à ok ẹni wọn fi islam lẹ tó yẹ fi sílẹ̀ ó ní ó ní yóò dáa mo ní kílódé jẹ náà yẹn lù ọlọ́kùn ṣàánú wa so eléyìí ni nákìdù ẹlẹ́kẹta àwọn atajẹ́ obìnrin àwọn umus àwọn sisters àwọn obìnrin àwọn màmá ilé àwọn mọ̀lẹ́bí wa tí wọ́n kì í ṣe mùsùlùmí èyí jẹ́ ẹ̀sìn yẹn náà ni ẹ̀sìn tí wọn náà ni ẹni ẹ̀sìn tí ẹ̀bá náà ti dẹ̀ ń bóyá lọ́sí Islam ẹ̀sìn kékeré ni èyí ò túmọ̀ sí pé kí yẹn bá wọn jà kò túmọ̀ sí pé ká bú wọn kò túmọ̀ sí pé wọ́n lè dènà lọ́wọ́ ààrẹ àfíìsì wọn kò túmọ̀ sí pé wọ́n fẹ́ rajà ààrẹ ta fún wọn rárá kò túmọ̀ sí pé wọn kò ṣe mọ̀lẹ́bí wọn mọ́ àbá àtúnṣe mọ̀lẹ́bí wọn mọ́ mọ̀lẹ́bí kan náà jọ ni wá ẹgbẹ́ bíi látara ẹ̀jẹ̀ ṣùgbọ́n lẹ́kùn dín ìlú fún wàlẹ́ yẹn sí. the point of difference agbọ́dọ̀ jẹ́ kó yé wọn. ó ní fídíò kan tó ti go viral bẹ́ẹ̀ náà ti rí ẹlẹ́yà kan tó náà lólùkọ́ obìnrin kan ó máa ń kọ́ ní gospel christian ni ẹni mọ́ gbogbo ní ẹ̀jẹ̀ ló android phone ọlọ́run kò wáyọ̀ sọ pé alábí náà ń pè é obìnrin kan ó lo nìkọ́ọ̀bù òun náà bá lọ obìnrin ṣe bẹ́ẹ̀dẹ̀ fifty eight bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ fifty eight àbí fifty eight ó pé fifty onílẹ̀kọ́ obìnrin náà bá lọ ó lọ sí pàǹtí rẹ̀ àti ètò oníkàkàrà sọ̀rọ̀ pẹ̀lú máìkì ó kọ orin tí kristẹni yẹn máa ń kọ ibẹ̀ náà nínú orin yẹn wọ́n pe wọ́n pe ọlọ́run ní bàbá bàbá bàbá ló bá mi fúnra òun jó pẹ̀lú lèkọ́ọ̀bù tó àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ àpàdà pé ìyàwó kan nínú àwọn ìyàwó nínú àwọn ìyàwó olóṣèlú ni. àhá tó bá sì lọ darapọ̀ mọ́ olóṣèlú ìyàwó rẹ̀ bó jẹ́ títà ọmọ kó sànù rẹ̀ òun yóò bó ṣèlú lọ lórí òun ni first lady ọkọ̀ bá di gómìnà tó ti yé àwọn kan wá ọlọ́run jẹ́ kí wọ́n tara bó ṣe ẹ mọ ṣàdúrà ẹ because tọkọ bá ti gbóṣe ìlú lọ ṣe ọkùnrin máa ń wà lọ́dọ̀ máa wà fún ní first lady ni ọkùnrin ní president ìyàwó ní first lady ọkùnrin ní governor ìyàwó ní first lady ọkùnrin chairman ìyàwó first lady ọkùnrin bá ti di councillor ẹ mọ̀ pé ó mú ṣàyíjá ní ọ̀nà ní first lady pẹ̀lú jáàbù náà sì ni ẹ ìsáàbù ní ká má ṣèṣe ìlú náà à ìsáàbù ní ká má ṣèṣe ìlú ni àdánwò lánàá ẹ̀kọ́ náà kó sànù wa ẹni tí ó bá ti ṣe mùsùlùmí ètèrí ni wọ́n ó ti yé ẹni tí ó bá ti ṣe mùsùlùmí ètèrí ni àlè islam opposite islam òun ni kíni òun ni kúkúrú opposite sunna òun ni bíbíà opposite imani òun ni ṣíríkù so kí ni wọ́n sọ pé lóòótọ́ wọn ti ṣe mùsùlùmí náà ṣùgbọ́n mi ò lè kó wọn ní kékeré o mi ò lè kó wọn ní kékeré tèmi o tí wàá ní wọn ẹni tó lọ ṣọ́ọ̀ṣì àmì lè kó kékeré tí wàá ní believers ni wọn bẹ̀tí wọ́n ṣe mùsùlùmí kẹ̀kẹ́ ìgbélé yìí ọ̀rọ̀ tí ò dáa ni ẹni kẹ́kọ́ fi lè nírú ewu àdìsọ́kàn bẹ́ẹ̀ òun gẹ́gẹ́ fún ẹ títí kékeré alábẹ́wà Ibrahim alayhi salatu wa salam nígbà tó kílẹ̀ sí pé àwọn ìjọ rẹ̀ ti di kèsè rí sọ́lọ́run kí ló sọ iná mùrọ̀ọ́hùn minkum wà mímọ̀ ta'buduna min dunillah كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده Bàbá Ibrahim ní ẹ̀ẹ́ àwọn abújìnà ti yín o, àwọn òbá yín ṣe mọ́ abẹ́pápẹ́sẹ̀ kúrò níbi kan ní ìtẹ́sí lẹ́yìn Ọlọ́run láti àsìkò yìí lọ ọ̀tá ń bẹ láàrin wa látàkò yìí lọ ìkórìíra ń bẹ láàrin wa sí yín títí tẹ ẹ bá tó padà àti àtúndì ló ní máa ń wá ẹ̀dá títí tẹ ẹ bá tó ń sin ọlọ́run tẹ nígbà gbọdọ̀ ọlọ́run bá lóòrùn nìkan ṣoṣo bó ṣe kó ní ẹ̀mí tó wà náà nìyẹn kámátọ̀ ní pé mọ̀lẹ́bí wa kan tó jẹ́ kírísítẹ́nì ó lówó ó máa ń fún wa lówó ẹ̀hẹ́ tí wàá ní ìbówó ọlọ́run ni owó ọlọ́run ni tó fún wa káfí rà jáàbù tó ti fẹ́ kán bẹ́ẹ̀ tó ti yé kábàtọ̀ ni pé mọ̀lẹ́bí wa kan oní ẹlẹ́kùn ni ẹlẹ́kùn ni sábà ti lọ sílùú òkè ilé ìlà máa ń dé sí ẹ̀kí làwọn akàrà pẹ̀lú ogun lẹ́yìn ẹgbọ́n ìlà nípa ti òṣìṣà ìlà nípa ti ẹ̀sìn ìlà nípa ti mọ̀lẹ́bí wa náà ni àmọ́ tó ti bẹ́ẹ̀ á lè jẹ́ kó lóun náà pé làkúndínlókòó wálé yẹ bí ní tèmi ń tèmi ti yí ti yí. tó a nítorí pé ó súnmọ́ wa káwa compromise ẹ̀sìn wa káwa mọ̀ wá gbọ́ ẹ pé ah ẹ̀gbọ́n yìí ń àbúrò ya yìí ń bàbá yìí ń mọ̀lẹ́bí yìí tún lọ ṣọ́ọ̀tì yẹn kéékèèké orí nàbí ah túnbọ̀ kékeré tiẹ̀ náà ó yàtọ̀ bóòrò ti yàtọ̀ à ní sọ báwọn kékeré ni bẹ́ẹ̀ ni àbọ̀ yóò túmọ̀ sí pé ìwà dandan tó bá wà lára ẹ̀ ká má sọ ṣùgbọ́n kékeré ọlọ́wọ́ bá ní. so a kì í àpúrúvù ẹ̀sìn míì tó ju ẹ̀sìn islam lọ ọlọ́run ní inna dina inna Allahi al-islam ọlọ́run ní dájúdájú ẹ̀sìn tó ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́run tí ò sí ní al-islam rẹ̀. àmọ́ ìyẹ̀bùtẹ́ rí ọlọ́run lẹ́nikẹ́ni yẹ́bùtẹ́ rí tó bá ń ṣojú kòkòrò àmọ́ yẹ̀bùtẹ́ ńlẹ́rà ìsìláàmì bí iná tó sojú kòkòrò lọ síbi ẹ̀sìn míì ìlànà míì ẹ̀sìn síláàmù islam ẹ̀sìn islam fàlà ìlú òkú bá dà mí àwọn ọmọ wọn náà rògbòn ní kí ọgá lọ́wọ́ rẹ̀ pàápàá wọ́n wà fún àkírọ̀ tí tó bá dájá sí ìyá náà nínú ẹ̀lẹ́kọ́ àbìrì náà yóò mọ̀ ọ́ dẹ nínú àwọn ẹjú. òkú ogórí kọlọ́kù sànù wa. Tolè jẹ́ ànáàkìdú àtàlẹ̀ nǹkan ẹlẹ́kẹta tí wọ́n bá ìsìlámù jẹ. Ṣéyé wọ́n fẹ́ kẹ́ka àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ókè ẹ̀ka tí náà yẹn nísìnyí láti òkè débi tí a kàdé yìí àwọn tí wọ́n ti lẹ́nu mọ̀ sọ ẹ̀ka ẹ̀ẹ́dẹ̀rẹ̀ Islam.

ojú kọ̀ọ̀kan sílẹ̀ ìmánu lọ ẹ̀ka ìkẹ̀kẹ́ fẹ́ ó wúlò. náà ìdánilẹ́kọ̀ọ́ wa ẹlẹ́kejì àbí ká fìyẹn lẹ̀ ká lè bàbá èlì. ṣé ẹ ti pọ̀ dáadáa àbí ẹ̀ẹ́dẹ́ ká fìyẹn lẹ̀ torí èmi gangan kì í ṣe ọjọ́ class ìṣèjọ́ síra ọjọ́ ìbéèrè àti èsì. tọ́ àwọn tí a bá ní ìbéèrè kan àbí kejì ẹnìkan bá a gbọ́ mẹ́kì bẹ́ẹ̀ ní kí ó lè mẹ́ta ẹgbẹ́ ló ti jẹ́ o kò jẹ́ ìyá yìí kò rí o là ń lọ láti ẹ̀kan tó sùn. ẹ sọ̀rọ̀ lókè nàmbà wọ́n àbí ẹ nàmbà wọ́n báyìí sàlà nàmbà sàmì. sọláàtù wa sàlà àlà rasulùlá. títà tó wá gba káìsì lẹ́kàn ẹ̀kọ́ wá gbà máa kọ́ àwọn àdéhùn yẹn kalẹ̀. nọmba tù sábà pásítọ̀ mi ni pé tí èèyàn bá ń bá fẹ́ ka quran tó dẹ̀ ti jẹ́ pé yóò gbọ́dọ̀ ṣàlùwàlá kó tó gbé quran ó dẹ̀ wò pé òun lárùn iṣó lára ṣé ó lè kúkú máa lo fóònù kó máa fi ka quran yẹn ó sì mọ̀ pé àlùwàlá tó bá já pẹ̀lú fóònù kò má ẹ̀ then ẹni tó bá ṣe láwà tó tún bá ṣe láwà ó wá di pé kò ní ìrùn kò lè gúnkùn àgbà ní tó lè máa fi fóònù bá lọ. ọ̀nà rẹ̀ kù ìbéèrè mi pé ẹni tó kú sí ẹni tó ẹni kún lè yàn wọ́n wá ní kí wọ́n dá wọn máa fa ìpínyà lè dá owó yẹn ẹ̀yàn kú wọ́n wá ní kí wọ́n dá wọn máa fa ìfún kó fi kọ́ fi gbọ́dọ̀ sílùú òkè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó kọ́ fi gbọ́dọ̀ sílùú òkè sílẹ̀ wípà. ọ̀sán máa lè kó àmì tí ó bá jẹ́ pé um, obìnrin tó fẹ́ ṣe nìkà so sàdáàkì tó wá fẹ́ gbà lọ́wọ́ ọkọ ó wá jẹ́ bí irinṣẹ́ but ọkọ ò lè tètè provide ẹ̀ so ìyàwó yẹn ní láti ra irinṣẹ́ yẹn fúnra ẹ̀ later ọkọ wá provide machine yẹn ṣé ó lè gbé lẹ́tà àbí ìtò kọ́kọ́ rà ló máa gbé tà ẹni tó ṣe nìkà ẹ̀ so sàdáàkì ẹ̀ irinṣẹ́ ni but ọkọ ò tètè provide ẹ̀ so ẹni yẹn wá ra irinṣẹ́ yẹn látọwọ́ ẹ̀ ìgbà tọ́kọ́ wá létà padà rà á ṣé ó lè gbé ìyí tọ́kọ́ rà yẹn kó gbé tà àbí ìyí tó kọ́kọ́ rà ó lè tà. sọ̀rọ̀ tó náà tó mú sálámà lọ́rọ̀ tó lò lọ ìbéèrè àkọ́kọ́ ẹni tí à ń gbà níyànjú láti ṣe súnà nínú ẹ̀ òun náà rèé pé à ń sọ fún kó fi irùngbọ̀n lẹ̀ wọ́n lóun ò lè jẹ́ kí àwọn kinní kan yẹ kó máa fẹ́ ti kó máa tẹ́lẹ̀ bí irungbọ̀n òun. gbáyé pé èyí tí ẹni yẹn sọ yìí ó ń sọ láti fi yẹ̀yẹ́ tọ́lọ̀tọ́lọ́ Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ó tọ́ òun lè fẹ́ kó sínú kèfèrí á padà ṣàlàyé lórí léyìí òun ni anáàkidú arọ́bẹ̀ náàkidú ẹlẹ́ẹ̀kẹrin á padà ṣàlàyé. wọ́n pé ń tẹ́ni yẹn sọ òun náà ni fún wa fẹnu gbọ́n lẹ̀ So, bẹ́ẹ̀ kòkòrò kan mọ àtẹ́tì ẹni àbí kíní kan ṣá ó ń sọ ní sọ ẹni tí kíní ọ̀rọ̀ lọ́rùn irú ẹni yẹn náà nìyí a ní pátì a sì máa ṣe ní ojú kòkòrò lórí iṣẹ́ dáadáa ni. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nípa tìláwà iṣẹ́ tìláwà pẹ̀lú pẹ̀lú fóònù kò sábòrò níbẹ̀ kò bùkátà àlùwàlá léyìí tó lékè nínú ọ̀rọ̀ àwọn àfẹ́sì torí pé fóònù kì í ṣe mushaf kì í ṣe alukur'an fóònù náà ni. so ẹni tí yálà tìjáwá la fẹ́ ṣe ni a fẹ́ ka kùránì fún kan míì tó tí ò tako súnà ní bí àṣàrò so yálà ní o fóònù kò sábò níbẹ̀ kò sì yẹ kó sì bùkátà àlùwàlá tí wọ́n bá dẹ̀ ṣàlùwàlá náà nìyí ó fi ń ga sí náà obìnrin tí ara rẹ̀ mọ́ náà nìyí ó láǹfààní láti láti lo fóònù ṣùgbọ́n ní kí ọ̀rọ̀ wà òun náà ni pé obìnrin tára rẹ̀ mọ́ à ń rojọ́ fa obìnrin tára rẹ̀ mọ́ ṣé dídi Kùránì mú òun lọ tó wà lórí ẹ̀ ní àbí kíka alukur'an mọ́sálà méjèèjì náà ni mọ́sálà tó máa ń bẹ lórí obìnrin yẹn obìnrin náà rò mọ́ abẹ́ni náà rò mọ́ tó ti yé so dídí kùránì mú kó gbá kùránì mú yẹ èyí tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ òun náà ni pé kó má ṣe tó ti yé kó má ṣe nítorí ilẹ̀ nínú ọ̀rọ̀ nìyẹn ìyẹn ni kò hánì gangan. ẹlẹ́ẹ̀kejì sókè tí ara rẹ̀ mọ́ tó lè ka alukur'an ọ̀tọ̀ ní gbígbámú ọ̀tọ̀ ní kíkà ìṣègùn tó wọ́n bá kùránì mú òun ló ń kà bẹ́ẹ̀ dẹ̀ ni ìṣègùn tó ń ka alukur'an ló bá kùránì mú tó wá fi yẹn gbọ́ ọ̀rọ̀ gbígbámú nísìn pẹ̀lú ara rẹ̀ mọ́ kódà at least bí yóò bá ní àlùwàlá kò gbọdọ̀ fọwọ́ kálù kùrán kúrò yín kára rẹ̀ mọ́ ara rẹ̀ ò mọ́ látara pé kò ni irú ẹni yẹn nìyí òun náà gbọdọ̀ di kùrán lè mí. nam ó wá kú kéèsì tó tọ̀ òun fẹ́ kà bóyá èyí tó wà lórí rẹ̀ ló fẹ́ kà àbó látara fóònù fẹ́ òun náà ni pé kóun náà má ta àyàfi àwọn tó jẹ́ bí àwọn àkàrò tí ẹ máa ń ṣe láàárọ̀ nírọ̀lẹ́ láwọn àyè kan síra wọn tó fi yé bí àtàlù kùrùsì tá a máa ń ṣe láàárọ̀ tá a ṣe nírọ̀lẹ́ ká tó sùn eléyìí náà Kùránì ni tó bí kúlọ̀ àwọn tó bùrọ̀ bẹ̀lẹ̀ fáláṣí bùrọ̀ bẹ̀lẹ̀ náà tó fi eléyìí rádìnà lélẹ́yìn náà so ẹni tí ara rẹ̀ bá mọ́ ó lè máa ta àwọn eléyìí ṣùgbọ́n tó ní tìǹtì òkè o òun fẹ́ ta àlùkùránì o òun fẹ́ ṣe tìláwà o òun ṣàgbàmú ẹ ò gbàmú ara rẹ̀ náà nìyí ara ń tọ̀ wọn ò mọ̀ nítorí lékè òun náà nìyí òyìnbó kó kó má ka alukur'ani náà. nọ́mbà nọ́mbà four. òun ni ǹjẹ́ a lè bá wọn dáwó ní ilé tá à ń gbé láti lè fi gbé òkú lọ lé èyí tó lékè òun náà ní wípé ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé òkú lọ lé wọ́n lọ mọ́ sin òkú sílé ní ike kí wọ́n lọ sin wọ́n sí itẹ́ dùkọ́ sin wọ́n sínú yàrá iwájú ilé ẹ̀gbẹ́ ilé ẹ̀yìn ilé ẹ̀ǹkùlé àìsí sin òkú sílé àwọn tá a sọ yìí gbogbo ẹnikẹ́ni wáyé pẹ́tọ̀ ìgbélọ́lé kan gbélọ́lé léde ẹkún ló wọ́pọ̀ jù ibi tá a bọ̀ fọ́fẹ́ lọ sí wọ́n sí nìyẹn a lè dáwó fún wọn. wọ́n má bàa ràn wọ́n lọ́wọ́ lórí ìbàjẹ́ wọ́n tó wáyé pẹ́tọ̀ ìgbé wọn lọ́lé látara iṣẹ́ tó fi kún lẹ́kọ̀ọ́ wọ́n wá gbé wọn lọ sí iṣẹ́ ìlú òkè iṣẹ́ olóore ni nǹkan abá ní káwa náà bá wọn dá sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jókòó lọ́lé lọ́yọ̀ọ́ ni ní Kwara ni àwọn ọ̀rọ̀ yẹ omi kí n sábà ṣe báwọn àwọn ará Kwara ló kọ́mọ̀ sí jù òkú Kwara kì í sun kì í sun ìta tó a ní bá dáwó irú nǹkan bẹ́ẹ̀. na obìnrin tó béèrè irinṣẹ́ fún sàdáàkì bí a máa ṣí ìránṣọ fún sàdáàkì kọ́kọ́ tó wá tó pèsè rẹ̀ fún ọlọ́run ti pèsè ẹ̀ níbòmíì èyí tọ́kọ wá padà wá fún gẹ́gẹ́ bí sàdáàkì tó lè ta òun ló lè òun ló lè méjèèjì èyí tó bá wù náà ni tó bá wù kó ta méjèèjì ó lọ sí ṣọ́ọ̀bù kó máa ta gàrí àti kó máa ṣe bísínẹ́sì ní òun ó ti di pọ́pátì ti tiẹ̀ èyí tí wọ́n fún un àbẹ́ ó rà fúnra ẹni àti èyí tí ọkọ fún un gẹ́gẹ́ bí sadaki òun ló ní tó nítorí wọ́n wù ú òun ni kó fi ṣe kó kàn má fi ṣe ránù kó má fi ṣòfò torí pé dúkìá ni àyẹ̀fi dúkìá ṣòfò nínú Islam ọlọ́ni wà láyà tó rikú inna Allaha la yuhibbu al-musrifin ọlọ́ni ẹ má fi dúkìá yín ṣòfò òun náà bò nífẹ̀ẹ́ àwọn tó má fi dúkìá ṣòfò kò sí tòun ló ní tó bá wù ú èyí tí ó di tẹ́yìn tẹ́lẹ̀ kó ta kó fi tọkọ́lẹ̀ kó fi sàdá sí ìkalẹ̀ tó bá sì wù ú sàdá sí ẹni kó ta kó fi tẹ́lẹ̀ jọ òun ló ní kò sí òun ló ní èyí tí ó ṣẹlẹ̀ sí wa káfí fẹ́ dá sàdá sí padà sọ́dọ̀ ọkọ wa ọlọ́run ò ní jẹ́ ó ṣẹlẹ̀ òun àti tọ́sọ̀ ní kólóò tó bá ti kóbìnrin bá lóun ò ọkọ mọ́ òun ò ìnira yìí pọ̀ wàhálà yìí pọ̀ jẹ́ mọ́ lọ á dá padà kí tó gbà lọ́wọ́ ọkọ yóò dá padà yálà yẹn ti ta ni ń lọ láti dá fún ọkọ á dẹ̀ ṣe ìdá àyóṣe lẹ́yìn náà kò parí síbẹ̀ nù. tó bá bọ́ sí dọ̀rú rọ̀ fún yàn wípé bí a ní sìn a rí kùránì pé ah mo fẹ́ gbé kùránì sí yóò wà ókè so àárọ̀ sí orojú láti ṣàlùwàlá torí pé yóò bá ṣiṣẹ́ olóore yóò ṣe pé a ṣàlùwàlá a lọ gbé kúrò bí tó wà á gbé kúrò tó dáa ṣùgbọ́n tí àlùwàlá yẹn ò bá ní rọrùn fún ni láti ṣe àgbè àgbè bẹ́ẹ̀ náà ni a sì gbé síbi tó yẹ ká gbé sí tó yẹ kó wà a sì lè fi dáàbò bò náà olóòrò àti sọ yí pé wọ́n yẹ pé bí àwọn àkàrò àwọn yẹn kò sábúrú níbi ìlú àti sọmọ́rọ̀ náà ìbéèrè wáyé pé wọ́n ní mọ́lú nàbí bídíà ni haramu sí ni wọ́n ní sáà lè púrúfù ẹ̀. please can you prove it àwọn tó ṣe ni wọ́n púrúfù rẹ̀ àwọn kan mọ̀ pé ànábì ò ṣe abubakar ò ṣe umar ò ṣe usman ò ṣe ali ò ṣe sàádé kan nínú àwọn ẹgbẹgbẹ̀rún àwọn sàádé wọn ò ṣe abu kọlọ òun sábì yìí mọ́lìkì kò ṣe ṣáàfìrí kò ṣe ahmed ọmọbàlú ò ṣe ó túmọ̀ sí pé àwọn tó ń ṣe àwọn lẹ́yìn tí wọ́n púrúfù ìdáná bí òṣì táwọn ń ṣe ó sì jẹ́ pé ní tó fi lè mú kánábì máa ṣe kì í ṣe ìdíwọ́ so haram ni mọ́lìkì nàbí bídíà ni àdádálẹ̀ ni. àbẹ́bìdẹ̀ ni kó tó lọ olóṣòwò yín ẹgbẹ̀ sí àwọn àdádálẹ̀ ètí máa mú ilé lọ́wọ́ òun ní ẹgbà ètí máa ti ilé lọ́wọ́ ẹ̀mọ́ gbà á yìí kò sí nínú ẹ̀sìn Islam ọ̀pọ̀lọpọ̀ àwọn atlantic ìjọba fún yín ní ọlọ́dẹ́lẹ́ yìí dókítà ní tí sùúrù bá fún àwọn umu sisters àwọn brothers mo ní à ah, ọ̀gá ọjọ́ ọ̀lọ́lá o ọjọ́ ìgbìmọ̀ ọjọ́ mólúdì o à ah, tí wọ́n fẹ́ ṣe mólúdì lọ́dún yìí ni à ah, ẹ̀ fẹ́ dágbọ́dọ̀ ti declare tó kékeré ọjọ́ ilé ẹ̀ka ọmọ máa kópa nínú ẹ̀ adábọ́sọ̀ olè kó mọ́ bẹ́ẹ̀ lẹ́sìn máa àwọn tó àwọn tó ń lọ bíṣẹ́ àwọn ń lọ bíṣẹ́ ti wọn tó mólúdì lọ́dún yìí àti ṣe àjọ̀dún ọjọ́ bí anábì sọlọ́lá sọlá àìṣe fihàn olásán fún wa lẹ́ẹ̀kan arábìnrin tó ń kọ orin pẹ̀lú nìkan ọ̀bù pépé gbogbo àwọn sọ̀bá yẹn ló yẹ kí mùsùlùmí mùsùlùmí jìnà sí á jìnà sí torí wípé eléyìí tako ẹ̀sìn àwọn kan tó súnmọ̀ mú wá láàmú ẹ̀ ìyẹn lè túmọ̀ yín pé à ń gbógun ànábì ga. ní ìlú France lọ́wọ́lọ́wọ́ báyìí wàhálà wàhálà ń bẹ́lẹ̀ nílùú France ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn àwọn kan wọ́n ya àwòrán anábìwá Muhammad sallallahu alayhi wa sallam lọ́nà tí ó ga láti lè fi yẹ̀yẹ́ rẹ̀ eléyìí wá bí àwọn kan mùsùlùmí wọ́n bínú kí ló ṣẹlẹ̀ wọ́n lè gé so wàhálà yẹn bẹ́ẹ̀ lẹ́nu ìlú France ẹ pé ó ti jẹnẹrétì wàhálà lọ́dún mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé. ok lẹ́yìn eléyìí irú ẹ̀ ti ṣẹlẹ̀ náà ẹnìkan náà tún fẹ́ lọ gún ẹnìkan lọ́bẹ̀ nínú church lóòótọ́ ìdájọ́ tó ń bẹ fẹ́nikẹ́ni tó máa bú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìdájọ́ ẹ̀ ní pé ìjọba máa pa ni ṣùgbọ́n ìjọba ni ó ṣiṣẹ́ yẹn kì í ṣe oníkálukú àwọn aráàlú kì í ṣe individual judgment kì í ṣe jungle justice láàmú ṣe ìjọba òun ni ókè kí láì fẹ́ẹ̀sì kí ìjọba ti fèrí kó ṣe sọ́dí kí láì fẹ́ẹ̀sì kí fèrí kó ṣe kèfèrí ò ní yà náà dúdà ìlú France kìí ṣèlú Islam ìlú kèfèrí ni. lọ́dọ̀ wà náà Al-Qur'an kẹ̀yọ́ lọ́nà wà láǹtàn kan kàlí yahudu wà láǹtàn sọ́ra tán ọlọ́run ní ẹ̀rí yẹ̀wúdí àti nàtọ́ra ọlọ́run ní wọn ní yẹnu sí yín o títí sábà tó tẹ̀lé lànà tuntun wọn ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ tẹ̀lé lànà wọn. so a gbọ́dọ̀ ẹ̀kẹ́tì kéèké yìí ó yin ànábì yóò bu ànábì tẹ́lẹ̀ mi ṣùgbọ́n tọ̀ ṣé ìjọba wa ń bẹ tí wọ́n dé ti criminality ìwà ìwà ọ̀daràn yìí tí wọ́n tó bala rẹ̀ tá a bá ti rí ìjọba ókè àwọn mùsùlùmí tó kù fún ọ ní pé á kórìíra sẹ́ni yẹn á kórìíra sí á bínú sí ipa fọlọ́kàn tó dáa kì í ṣèjọba. náà abáfẹ́ wípé a fẹ́ so personality anagba Muhammad sallallahu alaihi wa sallam ìtumọ̀ ẹni pé a fẹ́ fi tọ́lọ̀ fún un tí ò pẹ́lú mi nínú ọmọ nìyàn abẹ́ fi hàn. so ìyẹn ni ó mú wa ká kọ́ṣe rẹ̀ ká display ìwà ànábì tí ìwà ànábì hàn lára wa ká máa sòótọ́. so ìwà dáadáa òdodo ìtẹríba àpọ́nlé ìkóyọ̀mọ́ra ìmọ̀ṣekèéta ẹni má ní tẹ̀m̀bẹ̀lẹ̀kún ẹ̀hẹ́ gbogbo àwọn tó bá yẹn nìyí á jìnà sí ìwà tí ò dáhùn á sí imán súnà ìwà dáadáa apagbalagba akẹ́ ọmọdé apàwọn òbí wa lé mùsùlùmí ni kèfèrí ni ká bá wọn yẹn lò pẹ̀lú òdodo tá a bá ti ṣe eléyìí àti display súnà nàbí nù yẹn gẹ́gẹ́ ni mólúdì jẹ́ kí káwọn yẹn máa ṣe ṣùgbọ́n mólúdì pé wọ́n ti láti kèrègbè ọ̀la ni mólúdì wọn ilé kéwu karanta ọ̀la ni mólúdì wọn gbogbo àwọn jẹ́ oníkìlítàn ìgbélé yìí àdáda rẹ̀ ni kò sí ní Islam eléyìí ò sí ní lára àwa mùsùlùmí ìbéèrè tó gbẹ̀yìn wọ́n ní ṣó tọ́ fóbìnrin tára rò mọ́ ó wọ mọ́síláṣí eléyìí náà nìyí nínú àwọn ọ̀rọ̀ tí ìyá pẹ̀lú ń bẹ lórí ẹ̀ ni ṣùgbọ́n èyí tó lékè òní pé ó lè wọlé ó lè jókòó lópin ìgbà tí ẹ̀sìn ara rẹ̀ ò bá kí mọ́ wọlé ilé wọ́n gbà yí pé kò lè wọlé kò sí yé ṣùgbọ́n àrí ẹ̀rí kan tó dájú pàtó lè lórí. Àrẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam arábìnrin kan Yẹ̀wúdí ni. Àrẹ́bí gbàláyè kó wà ní mọ́tíláṣí. Ní tí èyí oṣù kan, ní tí èyí tẹ̀sẹ̀ kan, ní àsìkò tẹ́ gbé kò sí ní yóò. Nígbẹ̀yìn gbẹ̀yìn ó padà wá gba sílé ní àwọn èsì lórí àwọn ìbéèrè ti àbẹ́ẹ̀lì kò sí ìbéèrè wá rí ọ̀sánà lọ nam wáyé kò sálà wà lọ́sọ̀ nam ẹ mọ̀ ẹ mọ̀ kọ̀ntínú ẹ̀ ẹ mọ̀ bá lọ kó bá kó bá inú jẹ́ èwe lẹ́wà tó inú méjèèjì ẹ kò sábò tó láti mi ẹ náà lè láti bẹ̀rẹ̀ ẹ mọ̀ bá mi lọ tó ti yé wáyé kò sálà wà lọ́sọ̀ níbi ẹlẹ́kejì àbí àtẹ̀yẹ fẹ́ ṣe nọ́fìlà ẹjọ ìyẹ fẹ́ ṣe ní mẹ́rin mẹ́rin tútù every every sitting tí a bá ti fẹ́ sálámọ̀ ìyẹ máa ṣe ìyẹ máa ṣe sọ láti bẹ̀rẹ̀ níyà tó ti yẹ èyí tó bá yẹ pé káàárín ìrìn olókùn mẹ́ta ìjókòó àkọ́kọ́ ìrìn olókùn mẹ́rin ìjókòó àkọ́kọ́ ìyẹn ni òbùkátà náà àti nàwáfíìlì àti fàrọ́ì kankan náà ni báyìí tó fi ní sálámù àti títí lóra kan èrò tánu ìtítà tí ìtà ajú lẹ́gbẹ̀ẹ́ kí àbí ajú ẹ yóò mọ̀ sálámù ìtítà kó kí méjì kó sálámù tó fi yé àti kó kí mẹ́rin tó fi yé ó jókòó ní ẹlẹ́ẹ̀kẹrin kó wá kí karùn-ún wọ́n tún á jókòó kó ẹ̀sùn asálámù ajẹ́ márùn tó ti yẹ àbí kó kí mẹ́rin kó kí méjì kó jókòó níta níbi basimantin wá tírì á ké tashahud kò ní sálámù ìyẹn nìyí kò ní mú ìbùrọ̀lìmíyà wá àwọn amú méjì wá àwọn jókòó tashahud ìbùrọ̀lìmíyà ti ń dọ́ ẹ kó ṣe àwọn sálámù ṣùgbọ́n yẹn ti méjì ó ṣàkàyà ó dìde ó kí méjì ìṣúká ó dìde ó kí méjì ìṣúká tó fi à èrè orí yẹn kàdé ní sọ́nà lẹ́nu sọ́nà lọ́wọ́ sọ́nà. kò sì kí tí wọ́n fẹ́ ṣe marathon ó lè fi mẹ́jọ lẹ́ẹ̀kan náà wọ́n á dé lẹ́ẹ̀kẹjọ ẹni á jókòó á ṣàkàyà nìkan kò ní ti sálámù àwa mú náírà tiraka wa ẹlẹ́kẹsàn wa àwa jókòó àwa ṣe eh, tashahud owó tó yẹ kó ṣe ẹni àìsàn wa sálámù ẹ̀hẹ́ anábìmọ̀ ń ti bẹ́ẹ̀ so a lè kí two two two two a lè kí four four four four a lè kí eight nine and that means eight plus one ó jẹ́ nine a lè kí five four àti ego àjòkó àṣetayá àmáàdìdì fẹ́lẹ̀ karùn-ún àjòkó àsálámọ̀. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته